له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alhamdulillahi ọba tí adúpẹ́ fún واعلم بأن الله جل جلاله حي يرى ما لا تراه عيونه حي يرى ما لا تراه عيونه ọba tí a dúpẹ́ fún náà ni ọba kan ṣoṣo ọba tó tọ́ tó yẹ tó di dandan fún wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ní gbogbo àkókò wa nípé ká máa ṣẹ̀yìn rẹ̀ ká máa gbé tóbi. wa'lam bi Allaha jalla jalaluhu. ọ̀rẹ́ wa ń sọ fẹ́yìn náà lónìí wípé kẹ́ kò sọ́bà mẹ́à tún fòun ọba tó gbọ́ngbọ́n ni ọba lágbára ni. àjò ń yàrá máa látàrá wò ayónú àjò ń yàrá máa látàrá wò ayónú. lára tí wọn náà fi gbọ́dọ̀ gbà fọ́lọ́run tó fi gbọ́dọ̀ ju nǹkan mi tó wà lọ́wọ́ ẹ kalẹ̀ kó gbà tọ́lọ́run bá mọ́ yàrá máa látàrá òòrùn yóò nù. ọ̀nì kan náà lọ́ba tó rí gbogbo ń tàwa tó kò láyé gbogbo àrà tí wọ́n náà ń dá mi tó wáyé ó ṣàmọ̀pọ̀ kọ ìwòrí ẹ ìtí wọ́n náà ṣe ń bẹ̀ wọ́n pé ìyàwó rẹ̀ orí ẹ wọ́n náà ṣe wọ́n pàwọn bí rẹ̀ orí ẹ wọ́n pàwọn ọmọ rẹ̀ orí ẹ ìmọ̀kúnyẹ̀ orí ẹ bí tó wáyé. látàrọ̀ fún ìyónà. àwọn èèyàn mọ̀ kó wà bí tó wà mọ̀ kó ń dára tó ń da lọ́wọ́ yìí ṣùgbọ́n nìkan wà tó rí ẹ ń bẹ̀rẹ̀ títí. ayọ̀ máa látàrọ̀ ìyónà. tó ni kọ́ntínú máa ṣe lọ torí ẹni pátì má ṣe má ẹni tó lágbára lórí ayé àtọ̀run ohun rí ẹ̀rẹ̀ kìtì má ṣe má ilé náà a fi wọlé lónìí láti fi ju etí tóbi ọlọ́run bá fún wa abẹ́ ọlọ́run bá kójọ nínú àánú rẹ̀ kó túbọ̀ fẹsẹ̀ wa rẹ̀ lórí ojú ọ̀nà òdodo yìí kó má jẹ́ kí a ṣe nǹkan míì lẹ́yìn oríire ìtóníkáwá ṣe láyé yìí ká má ṣe nǹkan míì tó máa sọ wá jẹ́ ní ìyà níjọ̀gbọ́dà kìí á mọ̀ tá máa pè lẹ́sìn tàwa máa wá rò lẹ́mìí pé eléyìí náà wà presentable kó wà presentable ìtọ́lá àbá ní ká ṣe òun náà ló máa gbà ó ìtọ́ bá ti yàtọ̀ sí ìtọ́ ní ká ṣe bí èèyàn bá ṣe èèyàn kan fàṣọkọ̀ ṣòfò ó wéṣì gbogbo ọjọ́ orí rẹ̀ dànù slọ́ọ̀tì tó ní nípa ìpọ́lọ̀ àbá ní kó wá sáyé ó kàn wáyé lásán ó kàn wá mú ayé àǹfààní tó ní ó kàn wá ló dànù lásán ni á dùn ẹ̀ tó bá díjẹ́ gbẹ̀lẹ̀ kíyàmà nígbà tó bá padà dénjẹ́ náà

sísà yìí kàwé à oge yìí pọ̀ òde yìí pọ̀ lásìkò ẹ̀sáàmù ló ń rìn kiri báyìí àsìkò ẹ̀sáàmù ló ń sùn báyìí àsìkò ẹ̀sáàmù ló ń ṣeré báyìí à ìrìsáàtì wa jáde tán ó wá ń dùn

لهم زاد وأنت بغير زاد ọ̀wọ́ náà kan pè ẹ́ kọ́ máa pọ̀ màlìjánà kan pè ẹ́ máa wá bó ṣe ń wọ̀n ẹ́ láyé kọ́ tí wọ́n náà fẹ́ dáhùn mọ́ wọn ṣùgbọ́n tó rúkọ̀ sí nínú ilé. làwọn zádùn. kí ló fà kí ló ṣẹlẹ̀ sí ẹ. làwọn zádùn. àwọn òbí ọmọ yẹn sanwó skul tiẹ̀ wọ́n sanwó skul tiẹ̀ náà. làwọn èèyàn lọ́mọ èèyàn ni wọ́n náà kí ló wá ṣe wọ́n kí ló ṣe òun. làwọn zádùn. àwọn eléyẹn ní bígọ̀ èrì tá a fi ṣe fún wa lónìí bẹ́ẹ̀ náà ló ṣe rí níbi ọ̀rọ̀ ìjọsìn. Ẹni tó ń fàyè rẹ̀ ṣẹ̀sìn, tó ń múra, tó ń kírun, tó bòhù ara rẹ̀, tó fọtílẹ̀ tí ò tí kò ṣe ṣìnà, kò kò gbọ́gbọ́kúgbọ́, ìwọ ń ṣíyà lẹ́kiri o ń ṣídòdó lẹ́kiri o ń ṣípín lẹ́kiri o ń fún ara rẹ o fi ń dàdúgbò láàmú o fi ń dàlú láàmú ọlọ́ntàntọ́lọ́ fi sí ẹlára tó yẹ kó fi ṣòwò ọmọ ìwọ ń ta fi ń ṣèrànù ìwọ gbẹ̀tọ̀ ọkọ̀ nígbà tó bá rọ lóríire lálùkẹ́ àwọn àgbà tó ní kárùkú bá gbàwé iṣẹ́ rẹ̀ àwọn wọ́nà bí kí wọ́nà wà nínú àwọn tí wọ́n máa ní kí wọ́n tò lọ́wọ́ wọ́ kọ́ máa wọ́n náà lìjọ́nà kò ṣeé ṣe ń tó bá ṣe hal jaza'ul ihsan illa tún tẹ̀síwájú lónìí níbi tí a bá dàní lẹ́kọ̀ọ́ dé lánàá wọ́n ní ká tún já mọ́ pàtàkì gbígba dùá ṣíṣe dùá àti bó ṣe yẹ́ pé tí yàn bá ṣe tọ́lọ̀ ń bá gbà orí ní lálẹ̀dá ṣe ẹ̀rí pé of Ramadan tó náà jẹ́ ọ̀kan odd numbers ilé tí a náà kí a wá lẹ́lẹ́tìlẹ̀ kọ́tẹ̀lẹ̀ sínú rẹ̀ ẹlùmí orúkọ àṣíkìṣe ah, kó ti lọ lánàá ṣáàmó sun gan ni o akílò ń sùn fún aṣàṣọ asánpìlẹ̀ náà a ti tẹ́mọ yín létí títí títí pé ẹ má sùn torí ẹ má jàjẹ́ kì lórí alẹ́ ẹ má jẹ́ bẹ́ẹ̀ ṣe rí tẹ́bàtì gbìyànjú tẹ́ jẹun dáadáa ní sahul ṣẹ́ni tó bá ti di alẹ́ yẹn ẹ jẹ́ níwọ̀nba ajẹ́ kìyàn kàn jẹ́ kẹ́ sùn kalẹ̀ ẹ má dẹ̀ tún rojọ́ àròjù ẹ má tìláwà ni.

kò fi kún fún dùá púpọ̀ láfíníkà tẹ̀tún darí ẹ̀gbà bí ahmiyatu dùá yìí fi hadha al-asri nírú àsìkò tá yìí lọ́wọ́lọ́wọ́ yìí pàtàkì àdúà importance of dùá àdúà ní ṣíṣe ó pàtàkì púpọ̀ lò láti fi súnmọ́ ọlọ́run ọba. Òdìrín ní àṣẹ̀jíbí lákan. Ọlọ́run ọba ní ẹ̀pẹ̀ mi wọ àṣẹ́tọ́lọ ń pa wá. Òdìrín ní àṣẹ̀jíbí lákan. Èèyàn mélòó láyé tó lówó tó nípò tó wà láàyè kan tó lè máa

báwo ló ṣe lápá sí níbi tó lọ ṣojú gan pàápàá ṣé kò níye mílíọ̀n tó ń gbà ní sáà wá mọ̀ ní ṣẹ́gbẹ́rẹ́ adákẹ́ ṣé kò níye mílíọ̀n tó wà lọ́wọ́ rẹ̀. àṣẹjíbẹ́lá kan. àwọn ẹ̀dá máa ń ní láyé ni ẹ̀dá kì í lè na ṣùgbọ́n bá tó níwá tó ní gbogbo nǹkan yìí lọ́dọ̀ òun ní ká pè òun òun ṣe tán àti jáwá lọ. ìrìn ni àṣẹjìbẹ́lẹ̀ kó mi nà lẹ́bí nà yẹsẹ̀gìbìrú náà ní ìbàdà sí i ṣàyẹ̀dẹ̀ òlò náà jahannama dáàkiri. ọlọ́run bá tún wá ń sọ̀rọ̀ tó já sí pé wàá ti mọ̀ pé ọlọ́run ọba ní iṣẹ́ ó fẹ́ fún wa àwa ló kù ká béèrè àwa ni ká má kúnnú àwọn ni ká lanu sọ̀rọ̀ ọlọ́wọ́ ní àwọn tí wọ́n ṣe gbéraga tó láwọn ibadati. ìbádà tí tó wà ń bẹ̀ àǹdò á ìní o ọlọ́nà àwọn tí wọ́n ṣe gbéraga ní pè ní ọlọ́run. yastakbiruna an ibadati. torí pé ò ṣàdúrà ọlọ́run tó ti kà ẹ́ kó ní gbéraga lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ti rí ẹ lónìí gbéraga ká wo tún béèrè kí ló ṣe ẹ́ ṣe rí pé àfikẹ́ tún máa ṣàdúrà kẹ máa bí ọlọ́run àfikẹ́ tún máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ah, ẹlòmíín náà èmi ti ní nǹkan kí ni mo tún fẹ́ máa béèrè yóò kò ní dàbí ojú kòkòrò ojú kòkòrò lọ́dọ̀ ta ni béèrè pé ìtọ́lọ́run fún ẹ kó má jẹ́ ó bàjẹ́ tún béèrè fáwọn ọmọ béèrè fáwọn ọmọ ìyá rẹ tó kù náà ó yá tún béèrè fórílẹ̀-èdè ṣàdúrà ó tún dé títọrọ gbogbo aláàrẹ̀. Nàlẹ́bínà yẹ sẹ́kì na náà tún ṣe bówó lo nítorò ní nǹkan. Ìbẹ̀rù ọlọ́run bàrẹ́ ń lékún tọrọ lọ́dọ̀ lọ́n kọ́ lọ́n jọ fún mi ní wàárí ó dáadé tó àlára mi ìlọ. yẹ́sẹ̀ kìbìrù náà ní ìbádà tí. ọ̀pọ̀ lọ́n na jahannama dáhìrì. ìwọ́n tó bá ti ríra rẹ̀ ní ìrẹ̀ ẹni tó yẹ pé ò ní ìdí ọlọ́nà tó bá ṣe ìgbẹ̀rẹ̀gá ẹ̀sẹ̀ ìdíkòlónà jahannama dakhirin ọlọ́nà ilé yẹn bọ̀ wá wọnú náà jahannama jẹ́ gbẹ̀dẹ̀ kíámà lẹ́ni tí ó jama sa'alaka ibadi anni fa inni qarib àwọn kan wà lọ bá ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ṣe ìbéèrè lọ́wọ́ ànábì àfọ́ sallallahu alaihi wasallam pé báwo ni ká ṣe pé ọlọ́run ọba tó ní ká ṣàdúrà yìí ká béèrè lọ́dọ̀ rẹ̀ ṣọ́bà tí ọ̀nà rẹ̀ jì ní káyà pariwo sókè pẹ̀lú òun rárá káfí máa pẹ ọlọ́run yálà yálà ṣe bẹ̀rẹ̀ káṣe máa pẹ yára mọ́ ṣánú ọlọ́run ṣánú fún ọlọ́run ṣe bí káṣe pẹ́rẹ àbọ́lọ́run àbá wa súnmọ́ wa kápẹ́ jẹ́jẹ́ máa gbọ́ kò Ọlọ́run ní ká náà bí fún wọn lẹ́sẹ̀ pé wà ìdá sàálàkà ìbádí àní ìfàyínní ìkọrí ẹ̀ẹ́bẹ̀. Ìrẹ́ láti sọ fún ẹ pé o lè ṣe bídí àgbádùn Islam, ọkàn tán ara ẹni. wọ́n fi mọ̀ yí pé ìsìláàmù wa ẹ̀sìn tó kún kẹ́kẹ́ ni. Ìdá sàálàkà ìbádí àní fàíní kọrìbì. Ọlọ́run bá ní táwọn ẹrú mi bá wá béèrè lọ́wọ́ rẹ̀ Muhammad Sọ̀rọ̀sọ̀rọ̀ nípa báwọn ṣe fẹ́ pè mí. Sọ fún wọn pé fàíní. Sọ pé mi ọlọ́run ọba o. قريب مصمم وكيكك جكاشان والله دعوة الداع إذا دعان sọ fún mo ṣe tán àti jẹ́ pé ẹni tó bá ń pè mí ní gbogbo ìgbà yóò ń sẹ́ni náà bá pè mí pé ọlọ́run ọba pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ ni kí n ṣe pé wà máa bogun tapọ̀ lọ́hùn ẹ̀ntẹ́lẹ́ ń ṣàdúrà nínú mọ́sídì tẹ́wà ń pariwo ṣàdúrà tàrà àdúgbò sùn

ẹ máa kọ́ra yín lẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ máa ṣe wáàsí ẹ máa kọ́ra yín ní kéwú gbọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá ní bàbá ayọ̀ ní ìyá àwọn ọmọ ọlọ́mọ wọn mọ suratul Fatiha àkàkó yanjú wọn mọ tẹ̀síṣáàdù ń tàǹkà níjókòó àtàyà wọn mọ́ ká ọgọ́rọ̀ kan ní òyà àwọn èèyàn ní nẹ́ẹ̀sì tí wọ́n mọ̀ ẹwà kan dá wọn jókòó white white ń ra àsìkò àwọn èèyàn láre ẹkọ́ àwọn èèyàn ládùúgbò àjọ́mìlélẹ́bí kan ní sọ́fẹ́ máa lọ ẹwà lọ ń kóra jọ sílù kẹwà pariwo ariwo gèè ẹwà ń lọ́gún àwọn mìíràn tún kólù mọ́ oríṣiríṣi pọ́nṣánpọ́nṣán obìnrin wa oríṣiríṣi aṣọ funfun a nínú ìsìlámù wa àwọn ẹni mọ́ yàtọ̀ láàárín mùsùlùmí àti tẹ̀lẹ́njọ sunday ojú ìwọ̀wẹ́lẹ́yìn ẹjẹ́ fún ọjọ́ àmọ́pá àkókò bú àwọn ẹ̀ a sọ pé ìlànà tí wọ́n náà wà

ọlọ́ni tí ó bá máa pẹ ọlọ́run kó máa ṣe dùá wọn ọlọ́run a máa bínú sí ọlọ́run a bínú sẹ́ni tí kì bá ń ṣàdúà ṣàdúà jẹ́ ọlọ́run kó àlámọ̀rẹ́ ayé ẹ̀ tíwájú ọlọ́run nínú mẹ́wàá gbẹ̀yìn yìí dúró sínú ilé ọlọ́run tó bá nígbà láàyè bẹ́ẹ̀ tó wá jẹ́ pé inú ilé ẹ náà bá lọ bá wà iṣẹ́ ògbẹ́ láàyè bí ọlọ́run má gbàgbé pípẹ́ kàn tẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ti sọ fún وعن أبي هريرة رضي الله عنه رفع أبو هريرة عبد الرحمن أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا ما حين يبقى ثلث الليل الآخر àkíyè. nígbà tó bá ti ìdá mẹ́ta òru wá sísàlẹ̀ láti bí aago méjì òru o ní sáà fi jẹ́ kó gbàgbọ́ yàtùkù náà torí tún fi ẹlòmí afẹ́ pé wo ni ká tún sọ afi Yẹ̀kúlù. Arábìnrin tọ́lọ mama, ó ní tọ́lọ mama sọ́njẹ́ náà ní gbogbo tó jí mọ́nà. Máyí yẹ̀dẹ̀rù ní fàṣẹjì búláwó. Ó lọ́lọ́ a máa bèèrè pé ta ló fẹ́ pè mí, ta ló fẹ́ sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ mi, ta ló fẹ́ ṣàdúà fàṣẹjì búláwó. Fàṣẹjì búláwó. Ó lọ́lọ́ a ni mo ṣe tán àti dá lóhùn ó yá. ومن يسألني فأعطيه. Alábìnrin náà máa sọ pé tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ èmi Ọlọ́run, mo ṣe tán àti fún ẹgbọ́bọ́lọ̀ ṣe ń bánàbí ṣe ń ṣàràyé. ma ní lágbó. ọlọ́lá tó fẹ́ tọrọ àforíjì lọ́dẹ̀ mi ọlọ́run mo ṣe tán mo fẹ́ foríjì ó tó ṣe bídí àmọ́ ó wá ń ọlọ́run ó rántí gbogbo àwọn atrocities tó ti ṣe sẹ́yìn bèèrè lọ́dọ̀ ọlọ́run kókó yá fi ẹ̀ máa yẹ ṣe gífìrò ní ìfàgífìrò lẹ́gbò sáà nídìí láti kọ́ àwọn èèyàn rí ẹjá ẹjá kan bọ́ ṣe ń dẹdẹ ẹran nínú okú fún ara wọn ẹgbàjá káwọn ẹjọ́ sílẹ̀ kankan sàyàn dí pé mọ̀mú ni wọ́n ẹmá wọ́rí ìjó kan sàrásì láwọn àfi gbá gbogbo eléyà nídìí ẹ̀ ó ti tó gẹ́ màmí mùsùlùmí yẹ̀dẹ̀ rúbì dàwà tí lè ìsàfihàn ìfìmọ́ arábìnrin tí a bá pè ọlọ́run tí a ń ṣàdúrà fún ara rẹ̀ ẹnu ẹni la fi ń kọ méje Yẹ̀dẹ̀rún ẹwà alára ló mara ọ èèyàn lè mara ọ bí alára. Yẹ̀dẹ̀rún bìdà àwà dín. Arábìnrin tó bá ṣe àdúrà tó pe Ọlọ́run ọba. Lè ṣàfihàn ìsinmọ̀. Àdúrà tó ṣe yìí kò sẹ́ṣẹ̀ kankan nínú ẹ̀. Wọ́lá àdúrà ló ṣe wọ́lá kan sí ìtura ìmí. Ilẹ̀ ń ṣe pé o jákun ẹbí tó lè ṣokùnfà káàdúrà ẹ má ẹlẹ́mẹ́sù ṣẹ́ṣẹ̀ tí ma ma kọ́ di gbígbàdúwà ní akọ díẹ̀ o ṣe jíjákọ̀ ẹ̀bí náà tí lè kọ́ gbàdúwà akọ o àdísà náà wa kó bá mọ́ bẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe máa ń kọ́ di gbígbàdúwà kó jìnà sẹ́ṣẹ̀ kó jìnà tí wà bàjẹ́ gbogbo tó bá ti ṣe tí ò dá wà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà akọ̀rin pé kó gbà ní ìsìnmọ̀ wà ní ọ̀nà ọ̀rọ̀ ènìyàn ó ti jẹ́ ìṣẹ́jú wà ẹlẹ́ẹ̀kejì tó bá ti já okùn ẹbí àdúẹ̀ ní tètè gbá o wà á ṣe ṣe ṣe ó dìgbà tó bá sẹ́ndí anábìsọ̀rọ̀ arákùnrin kan fún wa nípa tí a arábìlò ní àjò ní ìtìlú sáfàrọ̀ ó ti pẹ́ lórí ìrìn àjò yìí aṣíọ̀ẹ̀sà ọgíbẹ̀rẹ̀ rẹ̀ kó oorun rẹ̀ ti dí kókó ti kún ó ti dọ́sì ti kún oorun rẹ̀ gbogbo àtọ́ rẹ̀ ti kẹ́kún arábìnrin wa ń bẹ ọlọ́run ó tẹ́wọ́ sókè ń sọ̀rọ̀ àdúrà ọ̀kọ́rà àwa ni ya Rabbi ya Rabbi àwa ni ọlọ́run ọba ni ya Rabbi mo kiri ọlọ́run ọba tó ní mẹ́tọ̀ ń pèsè fún mi ọmọ tó àmùhù haram arábìnrin ṣùgbọ́n arákùnrin yìí tó ń jẹ haramu ló ń jẹ inú haramu ló ti ń jẹ. wà á máa ṣírò àbúrò haram. ìwọ tí ẹ kó owó èlé ló ń jẹ ìwọ tí ẹ pé owó olówó ló ń ná ìwọ tí ẹ kó pa lẹ́kùnrin tó fi ń jayé tó fi ń jẹun tó fi ń mu tó fi ń wọjọ. alábìnrin jíjẹ mímọ rẹ̀ haramu ni. wà máa ń bá ìṣòro haram. alábìnrin bí wọ rẹ̀ náà tó wọ̀ sọ́run owó haramu ló fi rà àbójì gbé ni. wà haram. ó lọ ọtún wa tún tọ́ fi sọ dàgbà náà. wàbúdí abilé harami fana yóò sàjà bùlà ooo. arábìnrin ilé wa ń ṣàdúrà bó ṣe jó nínú àjò tó yẹ kọ́ ló ń gbàdúrà ẹ̀ tó tọ́lọ́ máa ń gbàdúrà nínú àjò bó ṣe tó wá fẹ́ pé ọlọ́run tó tún wá tẹ́wọ́ sókè tọ́lọ́run tó máa ń kàn sí dápá tẹ́wọ́ sádàbí ọlọ́run ní dáwó yẹn padà fún ẹ lófìfo bó ṣe tún wá ń ṣàdúrà tó pé ya rọ́bì ló tún sọ kò sọ pé yá ìfèrè ìlú yá kìíní kan ìlú yá yíra ìlú ìlú ìlú ìlú kọ́ ló pè òun kìí ṣe àwọn ẹni kọ́kọ̀ ya ìlú rárá ọlọ́run ló ń pè dàrẹ́ kòkòdẹ̀ pé kan

ah ẹn àti bọ́ ti haram òun máa jìnà sí pọ̀tẹ́ bí yẹn kí nìkan tẹ́ túnmì ìbáyẹ bí anábìnrin láyé dẹ́kọlọ jẹ́nà kọ́ọ̀tẹ̀rẹ̀ ah òṣìṣẹ́ aláwọ̀ bá ní kò ní rí àánú ọlọ́run kò ní rí já okùn ẹbí ẹni ẹbí tọwọ́ rẹ̀ tú ẹni ẹbí tọwọ́ rẹ̀ bàjẹ́ ah, a lè fún láti rálì jọ náà wọ̀ ń gbàtọ̀ wá ní ọmọ alè fún láti rálì jọ náà wọ̀ báwọn ni òṣèwá ní lè fún gan gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú kó lè báyìí nínú ìdájọ́ àwọn tí ò lè tó nínú ìdájọ́ náà ló máa fi ṣe kìyàsù lórí rẹ̀ tí wà fi gbọ́yé Alábìnrin tí ó bá ti sí gbogbo orú ń tàà kálẹ̀ nínú àdúrà tó ń ṣe tó mọ́ tó dá tó pé tó jìnà sí gbogbo wà ọlọ́wọ́ fún ẹni kan nínú àwọn nǹkan mẹ́ta ta fẹ́ ká ilé. ìmá ń tún àjẹlẹ́lẹ́wù dáwà tó hó. wọ́n ní nínú kọ́lọ́wọ́ bá kó fún ẹni tó ń béèrè kíá lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe tọrọ náà lọ́lọ́n dẹ̀ ṣe. wà ìmá ayẹ̀dẹ̀kìrọ̀ aláwò fìlẹ̀ àkìrọ̀. alábìnrin àdékẹ́ kọ́lọ̀ ń bẹ tọ́jú tó obìnrin ẹ̀dà kí á mọ̀ fún ẹ kó pé kò yẹ láyé tó bá ní láyé àṣàkóbá tó pọ̀ fún ẹ ó lè ṣokùnfẹ̀ ní kúkúrú ó lè ṣokùnfà àrùn ó lè ṣokùnfà oríṣiríṣi àwọn àdánwò tápà rẹ̀ ò ní ká fún ẹ. wà á máa ayíyẹ sírí fàánì òmìnira ń ṣe ìmìfìlà ha. àbí kẹ̀kẹ́ pé àdúrà tó ń ṣe yẹn ọ̀nà ilẹ̀ tó lè wúlò sí ni pé bóyá fi bẹ́ẹ̀ ti àdánwò ńlá kan dànù tí ò bá ṣiẹ́ tí kì bá ń ṣe pé o ṣàdúrà ni àrẹ́mìyàn bá ṣẹlẹ̀ sí ẹ. Qalu idhan nukthiru qala Allahu aktharu. Àwọn sábà wà rò pé bá ti wá rí bẹ́ẹ̀ já pọ̀ládù àkáṣá máa yé lẹ́rẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́run ọba lọ ìwọ̀n bá ń tẹ́ bá ṣe náà ni ọlọ́run kìí ṣe pé máa máa rojọ́ fọ́lọ́run rẹgbẹ́ jù. sàlílì wà ha bá kọ́ ìran jù ní àlẹ́ ilé yìí. ó náà bèrè lọ́dọ̀ ọba tó lọ rẹ lọ́dọ̀ tó ṣe tán àti tẹ́. sàlílì wà ha bá kọ́ ìran ní àlẹ́ ilé. tó wá fẹ́ ṣe tó dáa jù ní kókó òfòrú béèrè. jù ní àlẹ́ ilé. ilé lórúkọ bí ọlọ́run. jù ní àlẹ́ ilé. ṣàìsùn lórúkọ dánumọ́jú kó wá kókó kò rọ́jú. wàdà abá balẹ̀ àná mi fàbí ìhètún mú hàn. wàdà abá balẹ̀ àná mi fàbí ìhètún mú tó ń bẹ ọlọ́run àwọn èèyàn ti tilẹ̀kúnlẹ̀ wọn kò tún tó fẹ́ gbà lọ́dọ̀ wọn. wàdá òṣùgbọ́dọ̀ ọlọ́run ọba ló onílẹ̀kọ́ rẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ tó dáadé. sábà lè fàdámì fàfihì tó mọ̀ ha. torí pé àwọn èèyàn náà fẹ̀kàn tẹ́lẹ̀ bó dáwọn láàmú Ìwọ̀ rí pọ́lọ̀ ọ̀bọ̀ ọba tó máa ń dáhùn àjọ ẹni tó bá ń pè ní. Tàrọ́lọ́ Alkẹ́rí máa mú jí ìbásúlé. Ó pọ̀ ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ó pọ̀ ju yẹ̀pẹ̀ lọ ó fẹ́ fún wa. Wàlá ó tọ́ lásà máa nu fàlà àtàhàzà. Wàlá ó tọ́ lásà fàlà àtàhàzà. Mọ́mọ́ sọ pé with ah, eh, my age ṣé màá ṣe máa sọ̀rọ̀ ṣọ́lọ́ sì lè ṣe nǹkan báyìí ṣá wàlá ó lè ṣe. Wàlá ó tọ́ lásà máa nu fàlà àtàhàzà àbíá ẹ̀ṣẹ́ mo ti ṣàdúrà lórí nǹkan àti títí tí kò mí mi rí mo sì bèrè náà láti ẹ̀rọ mọ́tò mo ti sọ fún ọ̀tọ́ lọ sí àjọ tó bá mi sínú àjọ pẹ̀lú ẹ̀ náà sí ẹ̀ sí ah, rárá rárá má kàn kí lẹ́mí ara rẹ pé ó ní ìpadà. ìwọ́n náà jájọ́ pọ́kàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run má dọkàn rú má dẹ̀ já kàn fọ́lọ́run fanfani àwọn ọjọ́ yìí fi kálàmọ̀ rẹ̀ síwájú ọlọ́run wàhálà ẹ̀ ti pọ̀ jù tó ń ṣe nínú ayé kò yẹ kí wàhálà ẹ̀mí àti ẹ̀ pọ̀ tó yìí ẹjá bí ọlọ́run kókó jẹ́ kára tùwá kó fara tùwá kárẹ́sì ṣe kárẹ̀ ríṣẹ̀ ní ìgbésí ìṣẹ̀mí ìrọ̀rùn ìgbésí ni Ewe ìlú mi ẹlòmíì ti gbó kọjá ọjọ́ orí ẹ̀ wọ́n là ní ìṣàdúrà kọ́lọ̀ gbàdúrà ẹ kí wà láì dópin wọ́n náà gbọ́dọ̀ kọjú bẹ́ ọlọ́run ìdẹkùn tún bẹ́ ọlọ́run fórílẹ̀-èdè náà ìfọkànbalẹ̀ bẹ́lọ́n fáwọn àwọn ni a máa bẹ́lọ́n fáwọn ọmọdọ́mọ wọn lágbàgbé òwúrọ̀ ọmọ ìyá mi mùsùlùmí bẹ́lọ́n fún gbogbo àfẹ́ẹ̀sì tó ń pèpè tẹ́rẹ́pẹ́tìrú àfẹ́ẹ̀sì tó ń pèpè sí ọlá tó ń ṣe ẹ̀rẹ́ bá ti tán lórí ilẹ̀ ayé ti pọ́kúlù mọ́ṣá ayé ti dàrú nìyẹn o fẹ́lẹ́ yẹn náà kún àdúrà tó ń ṣe wá ṣàdúrà àwọn oníbídíà náà kan àfọ́ oníbídíà tí wọ́n ń ṣe yára bí tán ṣe ṣàdúrà fáwọn náà pé kọ́lọ́n kó bá wa kún yọ nínú tí wọ́n ń ṣe kọ́ má kú sínú bẹ́ẹ̀ náà àdúrà nìyẹn fẹ́ràn dáadáa adẹ̀fẹ́ kí náà ṣoríire ṣùgbọ́n àwọn lọ́dọ̀ tàwọn náírà bílọ̀hún bíi káwọn máa ṣépè bí kán máa sàṣà sí gbogbo eléyìí ò dẹ̀ wá ومن يتوكل على الله فهو حسبه يا بعد تقول الله استاتيك egan kẹ ìlara kẹ àti ẹ̀mọ́ akọ̀ǹgbọ́ ni ọlọ́ọ̀dẹ̀ níjọ́ kan wá ẹ́ àsàsí kó padà lọ bá alásàsí kí kó mi àjẹ́ tàwọn ọ̀tá nídẹ̀ra nídẹ̀ra ní kọ̀rọ̀ wa ó nídẹ̀ra nídẹ̀ra ní kọ̀rọ̀ wa ó jẹ́ wọ́n náà já níwá kàn kí wọ́n náà sọ lọ́dọ̀ tí ẹ náà. àbúrú kó mi àjẹ́ tà lábúrú. àbúrú ń kọlọ bá àwọn lábúrú wa ni wọ́n ní. àjẹ́ pétépétépé kó mi àjẹ́ táwọn ta. àwọn tí wọ́n ń ṣe ni wọ́n nílé yẹn máa ṣàdúrà láǹfààní ní ìdí mọ̀ sí ìjà. ìdẹ̀ra ní kọ́kọ́ wa ó jẹ́. ìdẹ̀kùn làwọn fẹ́ ìdẹ̀ra làwọn fẹ́ kọlọ́nkọ́ṣe bẹ́ẹ̀ fún wa. àmín. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòtí panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dọ̀kítọ̀rọ̀ wa òun náà ni 080 35 75 14 66 Facebook page wa ni Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.